orúkọ mi ni Abisola Badmus àbúrò yín olólùfẹ́ yín Bisola Badmus mo appreciate everybody both the industry everybody home and abroad mo appreciate everybody um, mi ò mórí tí mo ṣe fún yín tí mo fi deserve ìfẹ́ tẹ́ fi hàn sí mi I appreciate you honestly àti ilé àtọ̀nà yín kò ní dàrú ẹ̀ ní fi rú ẹ̀ gbà. àmín àmín ẹ ṣe gan ọgbọ ẹ̀yin alẹ ẹ̀yin èèyàn wa àdúpẹ́ lọ́wọ́ yín àbúrò ní ṣe yín ara ò ní ní yín nǹkan níyàn ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ sọ̀pọ́ọ̀tì wa pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ wò pé who is Bisola Badmus pé kí ló kàn yín. yes o my people if una wan do una braided wig whether na for cornrow abi na all kind of braided wigs wey be say una want contact Help by Ramat. Help by Ramat, she dey sell am for wholesale price. Whether you wan resell am, abi you just wan get am for house for where you be say you wan dey change am for different style. Contact Help by Ramat. Na Help by Ramat na dey do all kind of braided wigs wey be say e go look like natural, like say na your hair, na na your natural hair na dey braid that way, eh, na dey braid. Contact Help by Ramat. All kind of style of braided wigs you just send anyone wey you want by Ramad go seal am for you for wholesale price na she dey do am by herself This one no be say na person dey do am make she come dey resell o na she dey do am by herself contact by Ramad. and text me later. Eh, ọlọ́run ò ní faburú kankan ṣe yín ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀dùbúlẹ̀ àìsàn ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ wọn à ní fi yín ṣàwátì lágbára ọlọ́run ó ó ti ń tẹnumọ́ pé òun fẹ́ appreciate pé òun ò mọ tó ń ṣe fún yín tó fi deserve gbogbo eléyìí kò dẹ́ ṣe pé òun náà gbé agbádá ńlá kankan náà tó fi dín ẹran fọlọ́hún tọ́lọ́hún fi ní kó yìí máa ṣẹ́kù gbogbo tẹ́yìn náà máa ṣe pátá ọlọ́run ní kọ́ kò ní kọ́ di sí ẹ̀yin tẹ́ wá lérò tẹ́ fi ń ṣe gbogbo ilé bìkọ́ oníkálukú náà ló máa ní one or two things tó ń dùn lọ́kàn gbogbo bẹ̀ pátá ọlọ́wọ́n bá yín bí àbùkátà yín àlùbọ́kọ́lá láhìlá ìlàlá níwọ̀n bá bó ṣe lè sọ ọmọ ló ṣe bá yín sọ ẹ dákun ẹ gbájú bẹ́ẹ̀ lọ orí òní kan lè ti yín náà àtẹ̀yìn tó yẹ pé owó lẹ fún wa àtẹ̀yìn tó yẹ pé ẹ̀bùn lẹ fún wa àtẹ̀yìn tó yẹ pé nǹkan míì tó wúlò fún wa lẹ fún wa àtẹ̀yìn tẹ gbà wá mọ̀ràn àtẹ̀yìn tó yẹ pé àdúrà lẹ fi ṣe fún wa àtẹ̀yìntẹ̀ wá láti lókè tẹ̀ ní báyìí láṣẹ ṣe báyìí láṣẹ ṣe ọlọ́run jù yọrí sí dáadáa gbogbo yẹn pátápátá aburú kankan ò ní ṣẹlẹ̀ sí ọlọ́lá haúdà wàlá kó wọ́ta ilà bẹ̀lẹ̀ àlàyé àṣà. now a fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé nǹkan méjì two things wọ́n ti ẹnìkan lọ sí tiktok ní orúkọ Bisola Badmus wọ́n kọ síbẹ̀ ẹni yẹn tí wọ́n kọ sísàlẹ̀ bíi bẹ́ẹ̀ ọ̀ ẹ̀ pé ṣé báwa bíbí òun náà máa sọ pé mẹ́ta mi <laughs> ó wà kọ́ síbẹ̀ wípé eh, glory be to God this is my real account follow follow my real account àbí nǹkan kan ṣá follow my new page so account yẹn lẹ́ ń wò ní ẹgbẹ́ mi yìí kò kí n ṣe Bísọ́lá Badmus ló ní o ó ti wá post gan ṣé Bísọ́lá náà ló wá ti wá ráyè tó máa sáré post tó tó yẹn. láàrin four days. ah ah so Bísọ́lá ẹ̀ṣẹ̀ ṣí àkáǹtì ní ìjọ òdìnà ọjọ́ Sunday so kò kí ń ṣòun ló lo àkáǹtì yẹn o ó pọ́sibù kẹ́nìyẹn ti fi béèrè ní tó pọ̀ ó pọ́sibù kan ti dí ẹmọ ẹnìyẹn fún ní tó pọ̀ kò kí ń ṣe the account is not belong to Bísọ́lá badman. account Bísọ́lá lélẹ̀ tẹ́ wo yìí ó ẹ̀ṣẹ̀ post um, nǹkan méjì péré sórí ẹ̀ ni I just told her to post something else kó jẹ́ mẹ́ta kán lè bá fi indicate pé this is account fún Bísọ́lá and torí ẹni yìí gangan náà ṣe ṣí account yẹn bọ́ mi ò mọ̀ tẹ́lẹ̀ you understand ẹjọ́ torí ọlọ́run nǹkan ní ṣàlàáfíà yín kò kí ń ṣòun mm. then thank you nípa ti um, climax travels and tour. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video